sọ fún mi pé ó ṣe ń ṣe gbogbo kìíní ó yẹ kó ti stop now. kí ni mo fẹ́ fi di. èwo ń nu yín lọ́gbàbọ̀dẹ̀. bẹ́ẹ̀ ṣe wàá ti bèrè sórí. ọmọ àdúrà. ọlọ́yin mi ò kí ń ṣe màmá mo kàn ní big stature ni ọmọ kékeré ni mi. ọmọ tí àwọn èèyàn náà mà ti rí àárín èkìsà náà ló gbà rí àpáàdì tó dojú dojú òun náà ti jẹran dídín jìnnà. ṣé nítorí owó yìí torí owó yìí lẹ́fẹ̀ẹ́ fi mí fún un. ìyàwó ọlájídé kọ́. o rí pọ́ mọ̀ ń mójú lọ ọjà. èmi kọ́ ni mo ní ìyàwó ìwọ ló ní ìyàwó. ikú òjijì mò ń wò níwájú ọjà. sórí ẹnu mi tí mo fi ń gòdì fún un tó ń jẹ ẹbí bá fi sọ̀rọ̀ fún ọkọ gbọ́. mo ti sọ fún yín pé kẹ́ máa ronú mo máa ṣe gẹ́gẹ́ bí ọmọ fún yín. ọ̀dà bí wọn bá fi tí ọmọ ọlọ́ọ̀lẹ̀ haúsá ńkọ́ tó ti lọ sọ̀nà ń náà náà gbèjà. no never I will never be part of this.